adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba elédùmarè ọba olójú àánú elétí gbáròyé ọba rínúróde olùmọ̀ràn kan alágbára gíga tó ga ju gbogbo alágbára ayé lọ a kí gbogbo ojú tó ń wò wá nínú ibikíbi tẹ́ ẹ bá ti wà tẹ́ ẹ ti ń gbádùn wa lórí ètò yín ètò ọṣà prapra ètò bàbá ètò tó ń dé sí ojú ìwòran yín níléeṣẹ́ TNT TV ọlọ́dún púpọ̀ àjàgbé lórúkọ tèmi tí gbogbo ayé mọ̀ sí Lado Onídòdò ẹlẹ́nu ṣúgà ìjàlólo láyé of Africa ọmọ tó skiri pàríre èmi ni Dèdèlé language originator èmi ni bọ́yé tó wá láti ilẹ̀ faransé tí mo máa ń speak a yẹn language yẹn ni mo dẹ̀ fẹ́ tì ṣe yín tẹ́ bá dẹ̀ fẹ́ máa lẹ̀ ní language yẹn lórí TNT TV lẹ́tì máa máa yẹ̀yẹ́ language mi tí mo máa tì ṣe yín èmi nìkan dẹ̀ kọ́ èmi àtàwọn fẹ̀ǹdó mi dàdìròlì mẹ́ta àdìrò mẹ́ta bàbá ibo àtàkọ́bí ègùn lájọ wà lórí ètò tí à ń tukọ̀ ètò yìí torí pé wọ́n ní ọ̀rọ̀ májàgbọ́ ẹ̀rọ ló wà bẹ́ẹ̀ èyí tá a bá sọ fara igbó òkodò ọ̀rọ̀ ni dòdò dẹ̀ ti délẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ jẹ dòdò ẹ máa kọ̀ mí tẹ́ ẹ bá fẹ́ lẹ̀ ní làǹgùjì mi ẹ sùnmọ́ yìí ẹ má yí kúrò bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ máa fòkọ́sì lórí programme yẹn ó ṣàprapra ètò bàbá ètò lọ́sẹ̀ yìí ń ta tó mú wá hàn pabambarì ni ṣùgbọ́n ṣá o kí n tó já yín sí kí n tó já yín sí ẹ jẹ́ kí bàbá ìgbò kó kó gìrìtì èyí ní àwòsè bá mi gìrìtì àwọn fìrìndò wa. o ṣe ladọ onídùúdọ janu of Africa. orúkọ tèmi ò yí padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ mi òdùnnú hmm. mi mọ̀ kí n ṣàyẹ̀wò fọlọ́kọ ẹ̀mí ò lè kí n bá àwọn yẹ̀rẹ̀ tó mú mọ́ ike hmm. ṣokú wà ẹyẹ méjì tó ń jàṣà eégún burúkú àbítakò lè orí bíntín ní orúkọ tí mò ń jẹ́ àtọ́líkì mi fún àǹfààní èyí tẹ́ ń wò wá nílé ojú tẹ́ wò wá ojú náà ní fọ́ gbogbo ìgbà tí ẹ ti ń pè ń wò wá wa máa máa dùn nítorí pé kí ni ètò tá ń ṣe lọ́wọ́ yìí ètò ó ṣàprápra ètò tó jẹ́ pé ó ní ẹ̀kọ́ wà ń tó lẹ́kọ̀ọ́. wà ń tó jẹ́ pé tó máa wúlò ní. bó ṣe wà nìyẹn bàbá ìbò nìyẹn Ikechukwu one oore bíntì ìkàrẹpẹtẹ àkọ́bí ègùn bá ń dáwọ́ sí i Wo ṣé orúkọ ló yẹn tó ń dùn ní ẹnu ẹ̀ ṣùgbọ́n mi ò ní wàhálà torí pé jẹ́ ká yé rí mọ̀. ní lọ yí orúkọ tèmi kò tí ì yí padà kì í ṣorúkọ tó gùn púpọ̀ àkọ́bí ègùn ègùn tó já sí ègùn tó dàmọ̀ aṣíwájú gbogbo ègùn nílẹ̀ yorùbá tí ò nílẹ̀ kẹlọ́rùn gbójúmbẹ̀ of àjàrà tọ̀ríkọ́ jọ́mọ́lẹ̀ of ìwúrò àjìdò àsúká gbòǹgbò of ìdólẹ́yìn olóyè tó pọ̀ ilẹ̀kẹ́ pọ̀ nílé mélòó ni mo fẹ́ lò ìyẹn ni mo kó kọ́ <coughs> pé ká kàn wá báyìí wo àtidé sórí ètò nìyẹn o kí ni orúkọ ètò ó sá prapra òní ètò yìí níbi tó bá wà ṣé nínú ilé ni níbo ló wà tó ti ń wò wá lọ́fíìsì àbí òyà sọ fún ènìyàn kan pé fún ènìyàn kan pé ó ṣá prapra ètò bàbá ètò ó ti bẹ̀rẹ̀ nìyẹn o lónìí wàá rí kan tí yorùbá pè ní rúgúdù méje pẹ̀lú ọ̀yà mẹ́fà. gudugudu ah, méje ah. yàyà eh, mẹ́fà. làdó ohun tí mò ń sọ nìyẹn ah. nítorí pé ètò sáprápá kò ṣe máa wò kí èèyàn gbé ọbẹ̀ kaná tó bá gbé ọbẹ̀ kaná ọbẹ̀ lè jóná pa fún iná fi iná sílẹ̀ tó bá wo sápápá tán kó lọ jẹun kò ní ti wàhálà pẹ́ pẹ́ fún ọkọ pẹ́ fún ìyàwó pẹ́ fún ará àdúgbò sọ fún ará àdúgbò pé àkọ́bí ègùn bàbá Ìgbò pẹ̀lú làdó onídodo àti wà lórí ó sápápá ẹ jẹ́ ká tẹ̀síwájú ká máa bá ètò lọ kò ní bàjẹ́ fún wa ládó. bó ṣe wà ní olè ti gbọ́ ẹ lẹ́nu gbogbo wa tó pé a máa fún yín dòdò jẹ lẹ́nìí àkọ́bí ègùn náà òun náà ó máa mú tiẹ̀ wá bàbá ibo náà ó máa bìrìngé tiẹ̀ bó mo wá fẹ́ gìfẹ́ yìí ní advice kan gbogbo ẹ̀yin tí ẹ like programme yìí mo fẹ́ advice yìí pé kẹ́ máa pay attentively e tẹ́ bá ti ń wòye wa torí rọ̀rọ̀lì tó ń jáde nínú màtí wa rọ̀rọ̀lì tó tó dùn yìí ni gọ́dí àdé máa bless yín gọ́dí àmà bá mi protect yín gbogbo ẹ̀yin tẹ́ ń like programme wa ó ṣàpápá ètò bàbá ètò lọ́sẹ̀ yìí kí a tó tẹ̀síwájú mo fẹ́ já wa sí i ọmọ kan wà nínú ilé mi ọmọ tá à ń wí àwọn òbí ẹ̀ ló bàjẹ́ wọ́n wá sọ di àkẹ́bàjẹ́ ọmọ tá à ń wí gbogbo ohun tó bá ń polówó lọ ń kiri ló máa lóun fẹ́ jẹ tó bá gbọ́ tó ní pọ̀fupọ̀fù ńlá màámi màámi mi máa jẹ pọ̀pọ̀pù wọn sáré ra pọ̀pọ̀pù kùn tó bá tún gbọ́ ice cream màámi màámi mi máa mu síkìrì mu wọn sáré ra síkìrì mu fún un ló bá tún gbọ́ tí kọ̀dọ́tọ̀ ń polówó wájú lémi èmi dẹ̀ ń gbé ní agége mútọ́ road ní kọ̀dọ́tọ̀ ń polówó èkó èkó òde òdùmọ̀tẹ̀ èkó èkó èkó òde òdùmọ̀tẹ̀ èkó èkó tẹ́tẹ́ náírà èkó lọ́mọ ẹ bá ní à màámi màámi mi máa jẹ èkó òde òdùmọ̀tà à ni màmá bá kíráyè mọ̀dáyé bá wá pè é mi wọ́n ti bẹ̀gẹ́ bẹ̀gẹ́ chàìdé yẹn kàn kíráyè ni bẹ́ẹ̀ ló ń lara ẹ̀ mọ́ grande. ó fẹ́ jẹ fún èkó. ó fẹ́ jẹ fún èkó ló bá lara ẹ̀ mọ́ grande. ní màmá ẹ̀ bá wá bá mi gbé à ah, bọ́dà làdó mísà làdó nídòdò ẹjọ́ ọmọ yìí tún gbé wàhálà èdè o bó ṣe ṣe o tún lòun máa ní bá gbé ọmọ ni bá ọmọ bá dírẹ̀sì fún un a dé ìdúmọ̀ta làdéyìn ẹ̀yọ̀ lọ́mọ ẹ bá ní à bá mi làdó ẹ wo kínní ni ó dé fìlà ni ó gbó padà ni ni mo ní à ọ̀pá àbàtà nìyẹn síkìtì lè ra ó bo ṣúgà ọmọ tó bá di gèlè rà mú ṣé odé kò dókunrin irọ́ torí àwa la lòkun àwa la lọ̀sà àwa lọ́lọ́run fún odé kò wá dókun irọ́ ní bá gbé ọmọ ó di bábìsì ládé tí ó kun lọ́mọ ẹ bá ní ṣé mi dẹ̀ ní tí bá ti kọ́ lu dubai máa ń dẹja ni ni chide yìí náà bá ní kó náà kó náà sùn mí nínú síyè yẹn bóun náà ṣe kọ́ lódò báyìí ló bá fẹnu kó jábì omi yọ ló bá ní hmm, broda lado èkó dùn wọ́n ti fi yọ já mo ní o gbọ́dọ̀ fi yọ já ìwọ bó èkó ṣe dùn tó ẹni tó bá wá fẹ́ bàjẹ́ ló ń fi yọ já àwa ní fi yọ já nígbà tó ní já máa lọ́lé àwa wọ móòlù ẹ̀ la bá ń padà lọ́lé third mainland bridge la gbà móòlù ẹ̀ bá ń rú èéfín ló ń rú èéfín ló ń slow yé ló ń slow yé tó fàṣẹ́ senica sport car kan tó wà ní bàkè wa nìyẹn bá drive e, bó ṣe overtake e báyìí ló bá ṣe àwọn lọ́mọ ẹ bá ní à ah, bá mi làdó ẹ wọ ọkọ̀ kékeré ni bí ti sáré ni tó bá lè dàgbà pẹ́rẹ́ eré rẹ̀ ò ní wọ̀ ẹ jẹ́ ká wọ yàrá agbára lọ́kàlọ́ ìpolówó ọjà òun tún dà. a kí yín káàbọ̀ padà sórí ètò yín ètò bàbá ètò ètò ó ṣàprapra tó ẹ máa máa rí wa wò lórí YouTube lórí WhatsApp lórí eh, Facebook lórí instagram gbogbo ẹ gbogbo ẹ kó máa dùn náà ni a mo sọ fún wa lẹ́ẹ̀kan ká tó lọ sí ìpolówó ọjà ẹ pé ètò tọ̀sẹ̀ yìí ètò àtúmúwá pé tuntun ni tuntun àrà ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá àti wípé àwa ọ̀rẹ́ mẹ́ta yìí tí àwọn méjèèjì bá ti lọ tán bá ti fa wàhálà àwọn ọ̀dọ́ mi náà ń bọ̀ tí n bá dẹ̀ ti wà ń lé tán bá ti gbẹ́jọ́ dé báyìí ah Eh, mi ò ní lè dà wọ́n nù torí pé eh, wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà tó tó ṣe bí òwe ẹ̀yìn àgbààgbà tẹ́ ń wò wá ń lé ó ní mo ṣe ní lọ́sẹ̀ yìí màá tún gbé wọn wá bí mo ṣe máa ń gbé wọn wá ni báwọn bá ti gbẹ́jọ́ wá ẹ̀ máa kẹ́jọ́ wá báyìí lágbára ọlọ́run eh, gbogbo tó ń dùn nínú ilé yín kò ní bàjẹ́ ó tó ń dùn nínú ẹbí yín kò ní bàjẹ́ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ kò ní bàjẹ́ ó ní mo ṣe mẹ́jọ ẹ̀ wá torí pé kí ni bàbá ibo ló sọ pé ìyàwó òun nídìí ọmọ ọ̀dọ̀ nínú ilé tá lè máa ràn òun lọ́wọ́ gbogbo iṣẹ́ díẹ̀díẹ̀ torí bọ́mọ ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ilé ń pọ̀ sí bàbá ibo dẹ̀ jẹ́ kan ẹnìkan tó yẹ pé ó fẹ́ràn ìyàwó ẹ̀ dáadáa kò fẹ́ kí iṣẹ́ pa lórí tíyàwó bá sọ ló fẹ́ ìyàwó dẹ̀ ní ọmọ ọ̀dọ́kùnrin lòún fẹ́ pé òun òun prefer ọmọ ọ̀dọ́kùnrin tó nípọn tó tó lè ṣiṣẹ́ ilé dáadáa tá a ṣiṣẹ́ kárakárakára ó wá fẹjọ́ lọ ọ̀rẹ́ kejì yẹn àkọ́bí ègùn yẹn bá nírọ̀ o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o pé kó gba ọmọ ọ̀dọ̀ obìnrin òun náà wá gbà mọ́ra wọn lọ́wọ́ tán tó sọ di ariwo tí gbogbo ará àdúgbò wa pè mí pé àwọn ọ̀rẹ́ ẹ̀ tuntun bẹ̀rẹ̀ ni mo fi mú wọn wọlé pé ó ẹ máa bọ̀ lórí ẹ máa bọ̀ nínú agodo ó ṣá prapra. Pra ká gbé sójú aráyé kí gbogbo yín bá wa dá sí ẹ̀yin tí wá ń lé torí bí ò kò sáwa àwa nìkan ò lè dá ṣe ni mo ṣe máa ń sọ pé àìkíkúrí bàwà sábà kàbíkàgá ń bírì ya gànkà kó chikinduhu káàkiri bírì ya gànṣì ẹ̀yin tèmi wọ́n ní kọ́ tó rọ̀bọ̀ ọ̀bọ ti rí yàn ni mo ṣe bìrìngẹ̀ wá sínú àwòsàn yín kẹ bá wa dá sí rọ̀rọ̀ lè tó ń ṣẹlẹ̀ yẹn màtáyé tó ń ṣẹlẹ̀ yẹn bóyá bàbá ìbò náà àfọwọ́wọ́nu bóyá àkọ́bí ègùn àkọ́bí ègùn kí ló ṣẹlẹ̀ wọ́n fọ̀rọ̀ lẹ́. ìràdán ní dodo. wo wo wo wo àwọn yorùbá ló bọ̀ ó sọ pé èlò nípọ̀ ló ti gbọ́kọ̀. èlò nípọ̀ náà ti gbọ́kọ̀ ẹ̀ẹ́ èmi mú. ṣé òwe ló pa yẹn lado ṣé òwe ló pa yẹn ẹnu onípọ̀ ló ti gbọ́ pọ̀ ṣé bí yorùbá ṣe tó wẹ̀ yẹn. tó wọ̀ bá ìwọ ní sùúrù. èmi obìnrin èwo lónìí tó ní ṣèbí mọ́ ọmọ gbẹ́jọ́ wá fún ẹ wá àwọn yorùbá ló sọ pé jẹ́jẹ́ ló jókòó tó jẹ̀bi ẹjọ́. nù jẹ́jẹ́ mo jókòó kì í jẹ̀bi ẹjọ́. ṣóyẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé fúnra mi mo wá mo ṣàlàyé fún ẹ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ pé ìyàwó mi sọ pé kí n gbá ọmọ ọ̀dọ̀ fún òun pé wàhálà àwọn ọmọ ọ̀dọ̀ eh, iṣẹ́ tó ń ṣe ni ó ti pọ̀ jù mo dé wá wò pé lóòótọ́ ni ó wá ní ọmọdé ọkùnrin mo dé wá báyìí ìwọ tí mo rò pé eh, kìnìún ni ẹ mo dé ṣàlàyé fún ẹ pé. pé kí ni ìwọ ohun tó rò pé. mo rò pé èèyàn ni mo ò mọ̀ pé kì í ṣe èèyàn. Hmm. wọ́n ládùn onídodo. torí ó tutọ́ sókè tó fojú gbà. ládùn sọ gbọ́rọ̀ tó sọ nísìnyí ó lọ rò pé èèyàn ló fọ̀rọ̀ rọ̀ ṣé bó ṣe wo fún wa nísìnyí orí pé ègún kì í ṣe ènìyàn bíi àwọn nǹkan tí mo máa ń sọ nìyẹn sórí ọlọ́run jẹ́ kó gbọ́ ni lado sórí pé àwa mẹ́tẹ̀ẹ̀ta àti ìwà ti pẹ́ nísìn tí a ti ń bára wa bọ̀ tí kò sí wàhálà kí wá ni pé tó bá ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ tó bá fi lọ mí ṣé mi ò lè fún ẹ ní advance ṣé mi ò lè fún ẹ ní advance. ó mọ̀ torí ẹ̀ náà ló ṣe wá sọ fún ẹ. mo wá ṣàlàyé fún un pé tí ènìyàn bá fẹ́ gba ọmọ ọ̀dọ̀ kí ìyàwó ènìyàn kó máa sọ fún un pé ó fẹ́ ọmọ ọ̀dọ̀ kó dẹ̀ máa pàṣẹ fún ọkọ ẹ̀ pé ọkùnrin lòún fẹ́ kó jẹ́ ọmọ ọ̀dọ́ nínú ilé ló ẹ jẹ́ kí gbogbo wa ká fi ojú pẹ̀lú ọpọlọ tó wà lórí wa ká fi wo ṣé ojú àti ọpọlọ o má sọ pé ọpọlọ wà lórí àwọn èèyàn kọ́ máa máa bí mi. ohun tí mò ń sọ nìyẹn lado ohun tí mò ń sọ nìyẹn. ẹ ẹ ṣe kó wọ́n ní sùúrù fún. Hmm, sùúrù sùúrù ló dáa sùúrù ò kí pọ̀ jù àbí tó bá ní tó. bàbá ìgbà tó bá sọ pé ẹ tó yọ sùúrù jù ó jẹ́ kan nú àwọn èèyàn tó ní sùúrù eh, gan ọyà sùúrù náà ni kò ṣe ni. Baba ibo. jẹ́ kí n délẹ̀ má fún ẹ láàyè wá sọ nǹkan tó fẹ́ sọ sórí ní tí mo sọ ni pé ọmọ ọ̀dọ̀ tó bá fẹ́ gbà fún ọmọ ọ̀dọ̀ obìnrin ló dáa fún ọmọ ọ̀dọ̀ kí ló dé tí ìyàwó ẹ máa wá sọ fún ẹ wípé ọkùnrin ló fẹ́ tí o bá ní ìdí sóyà nísìn kò ní gbé sómọlú sórí ní tí mo sọ ni pé obìnrin ló dáa fún ọmọ ọ̀dọ̀ má jẹ́ kí ìyàwó ẹ̀ kó máa gàbálẹ̀ ẹ̀ lórí unless eh, bóyá o ti jẹ̀fọ́ bóyá o ti rí nǹkan kan tí ìyàwó ẹ̀ tó ti gbé fún ẹ jẹ tó jẹ́ òun ló máa darí ẹ̀ sọ fún ìyàwó ẹ̀ pé obìnrin òun ló dára fún ọmọ ọ̀dọ̀ ó ní àwọn àǹfààní tó wà lára obìnrin kó jẹ́ ọmọ ọ̀dọ̀ ju ọkùnrin lọ ohun tí mo ń sọ fún ẹ ló yẹ. ẹgbà tó dẹ̀ sọ pé ọkùnrin ló wọ ohun ti eh, eh, sáyẹ̀nsì nǹkan tí ìyàwó fẹ́. má tẹnu mi sọ̀rọ̀ mo mọ̀ ọ́ sọ ìwọ nìkan kọ́ lọ́ọ́ tó pọ̀ tó yọ sí lẹ́nu o ìwé nìkọ́kọ́ ló mọ̀ lọ sọ. mo ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀. ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó sì inú ẹ ó ń yọ bí ẹni tó jọbẹ̀ ẹ la. ẹ ẹ èmi mọ mẹ́jọ tí mo gbé jọ wá fún ẹ sọyẹ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tí ò lé ni ìyàwó mi sọ pé ẹ uche mo ní yes darling ẹ mo fẹ́ràn ẹ kí n fóun ọmọ ọmọ ọ̀dọ̀ obìnrin ọkùnrin i mean wọn á sọ pé ọkùnrin very simple thing ó ní èyí tó lè ṣiṣẹ́ tó sógun mo sọ pé máa bẹ́ wa wọn á sọ fún òun àkọ́bí ègò bóyá ó máa ní ọmọ ọ̀dọ̀ ọmọ arí ní ìlú wọn torí mọ̀mọ́ ọmọ ọ̀dọ̀ ló máa ń ṣe torí ẹ̀ wọ́n ṣe wò pé ẹ̀ kí n sọ fún tí n bá sọ fún sọ á lè fún mi ní ọmọ ọmọ ọ̀dọ̀ ọkùnrin torí èyí ni mo ṣe lọ́ bá ó dì wọ́n sọ fún mi pé mo ṣe máa ń lọ gbọ́mọ ìyàwó mi ṣe máa sọ fún mi pé kí n gbọ́mọ ọ̀dọ̀ ọkùnrin èyí tó sógun mo ní tó o ti ìsọ́gun tó jẹ́ ọkùnrin ìwọ sí àbámẹ́wá tó máa bá ṣiṣẹ́ ìṣe ilé o máa fọṣọ ọkùnrin ó mọṣọ fọ tọkùnrin tó bá mú aṣọ tó bá gbọ́ báyìí fún ẹ bíi kó ya ni tóbìnrin bá máa ṣe owó yẹkẹtẹ ló máa fi mú tí ò ní fọ mọ́ àwọn yorùbá tó dẹ̀ mọ̀ yìí pé inú mi dùn pé yorùbá mọ́ fẹ́ ìyàwó. ibo hmm. fẹ́ yorùbá. torí káwọn inú ara wa ni gbogbo ẹ̀ lọ́mọ ìwọ ọmọ gbogbo ọ̀rọ̀ mi mo fi wọ́n àmọ́ kò eh, dé. tí wọ́n ṣe eh, ń yọ ẹ̀mí sẹ́tìn eh, tó wá di wàhálà tó lè máa ń wà. ni àfìbìsí olóle ni tó jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò fá kínní ó tẹ ó wá gbé lémi ó gbogbo èdè ó nàìjíríà kó dá sí àmọ́ bíbà ló bà tó bá tí ó yẹ tó bá ọmọ ìyàwó mi ni vice governor of the house. ìyàwó dẹ̀ sọ pé òun fẹ́ ọmọ ọ̀dọ́ ọkùnrin. ọkùnrin sọ mo rẹ̀dí àti fún ọmọ ọ̀dọ́ ọkùnrin ìwọ ló máa sọ fún mi pé ẹ̀yin ègbón ẹ̀ ní ọmọ ọ̀dọ́ ọkùnrin o obìnrin ló ní má dẹ̀ sọ pé mo ò fẹ́ ní dandan ọkùnrin mo ò gbọ́dọ̀ gbọ́kùnrin mo ò gbọ́dọ̀ gbọ́kùnrin kí ni tiẹ̀ gbolomi tó gbolomi tó de lẹ́nu ẹ. o ní rí sọ. o wo kó o ní rí sọ. sórí gbọ̀rọ̀ mi tó sàn yẹn. o ní rí sọ. sórí kó fẹ́ pòwe ní sí ó para ẹ mọ́we. ìwọ ló máa pèrè mọ́we. agídí ti pọ̀ jù fún bó ṣe ọ̀rẹ́ mi ni sìgbà kì í fi ara balẹ̀ kó gbọ́. sìgbà wúbi sìgbà ìyá ni mo ń sọ. ọsíkè ni sìgbà. Hmm. o ní farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀. ṣùgbọ́n kò ní farabalẹ̀. làdó tí mo ń sọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó bá dẹ̀ ní nǹkan tó gbé wá àwa máa advice ẹ a máa ṣàlàyé fún ẹ pé bó ṣe yẹ kó bó ṣe yẹ kó rí lélẹ̀. ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ máa gbà eegun ẹ ètò gbogbo èèyàn máa advice èèyàn egun ló máa advice mi. nǹkan kí ni wọ́n rí sọ sí i ṣe kó ní fún láàyè látàrọ. ó ti ó ti fún wọn láàyè. ṣé èmi mo mọ̀ fún láàyè ni egun ló máa advice mi. ọ̀ya ṣé o fẹ́ ká sọ̀rọ̀ sí ni ṣé o fẹ́ ká sọ̀ sí. ẹ̀yin ara lé ah. tó kó bá di pé bóyá wọ́n gbẹ́jọ́ wá bá mi mi ò pe ẹ̀yin náà sí mi ò fẹ́ kó di wàhálà torí wọ́n ti fẹ́ máa bú èébú wọ́n fẹ́ máa tàùn síra wọn nọ́mbà tẹ́ lè pè wá láti dá sí ètò yìí fún contribution tiyín nọ́mbà wa ò yàtọ̀ MTN nọ́mbà tá à lò náà ni zero eight one four nineteen ninety one nine nine zero eight one four nineteen ninety one nine nine ẹ pè wá kẹ́ ẹ bá wa dá sí torí pé ọ̀rọ̀ májà gbọ́ irọ́ ló wà ń bẹ̀ èmi ò dẹ̀ ń fi mi ò ń fi igbá kan bọ̀ kan mi ò dẹ̀ ń fi nǹkan bo nǹkan mọ́lẹ̀ ká sọ síta kí gbogbo ẹ̀ kó níyànjú ni ah, àbí lórí social media platform at tnttv two four seven kẹ̀pẹ̀ wá àbí lórí mtn number wa tí a fi ń gba ìpè zero eight one four nineteen ninety one nine nine ẹ pè wá kẹ́ ẹ bá wa dá sí kó tó di wàhálà kó tó dogun nínú agodo ẹ jọ. lado sórí tí ọ̀rọ̀ bá tiẹ̀ ti dà báyìí yorùbá ló máa ń sọ pé ojú ọ̀gbagadò làwà yìí eléyìí kò sí nínú pé ọ̀rọ̀ má jẹ́ agbọ́mọ. ìbò náà pè lọ gbàgàdò. o gbàgàdò ní ojú ibi tí ọ̀rọ̀ ti. ojú gbangba wálé à. ọ̀sẹ̀ pé ojú gbẹgbẹ wálé ọ̀sẹ̀ pé ọ̀gbẹ́gẹ̀dọ̀. sóyè ẹlẹ́sìn gbogbo ayé ló ń wò fún wa gbogbo ènìyàn ló ń wò fún wa sóyè ẹlẹ́sìn ọ̀rọ̀ tí mò ń sọ ni pé ọmọbìnrin ló dára kí ó ṣe ọmọ ọ̀dọ̀ ju ọkùnrin lọ. ìwọ kọ́ ló máa sọ fún mi pé obìnrin ni kí n gbà ọkùnrin ló tó ẹ tó jẹ́ housemate pé tó ó lè sáré lọ ra kìíní kó wá kó tó dé tó fẹ́ lògùn àti sú ẹ bọjọ kùnú ló sọ fún ọwọ́ kan ní ó máa lọ máa dé pàpàpà. zero eight one four nineteen nọ́mbà tí ẹ máa pè hello hello hello. tí bá fẹ́ tún wa pè eh, zero eight one four nineteen ninety one nine nine ní nọ́mbà náà tí ẹ máa fi bá wa dá sétò lórí ètò yín ètò òṣàprápra eh, ètò bàbá ètò eh. ah, lọ́wọ́ yìí èmi gan lákọ ni mo wà zero eight one four nineteen ninety one nine nine hello. hello. ẹ kúrò lẹ́hìn o kí lorúkọ yín bó lẹ ti ń pè wá ẹgbẹ́ ọ̀lẹ́sà mukadam lórúkọ mi ò mọ̀ ń láti àgbára Eh, ẹ̀yin tàgbára ọ̀ṣẹ́ ọmọ àdúgbò mi lọ́hùn àwọn dájà àwọn ẹ̀ṣẹ̀ ètò bàbá ètò àwọn dájà ètò bàbá ètò ara mi ẹ̀ ọ̀ṣà pọ́pà àwọn tiwa gangan nìyẹn àwọn dájà ń gbàdí ńkọ́ ẹ ṣe gan kò ní bàjẹ́ jọ àwa náà ń gbádùn yín sọ kí lè rí sí ọ̀rọ̀ yẹn. ètò ìní ìní sà. ó yẹ bá wa dá sí iṣẹ́ ti gbọ́ tá à ń fà. bẹ́ẹ̀ ni sà á ti gbọ́ mo gbọ́ orin gbogbo gbọ́dọ̀ àti sẹ́ẹ̀bà mo gbọ́ sà. gọ̀dẹ́ àmà blessing ṣé ẹ já sí language tí mo speak yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àgbọ́dọ̀ já sí mo fi láwọ́ pèsè yẹn. gọ̀dẹ́ àmà blessing ẹ ó yá bá mi contribute sórí màkàyè. ẹ ẹ contribute sí ẹ̀sùn tó wà lórí ṣe yìí. ọ̀hẹ́ bá gbà. èmi tèmi o obìnrin lèmi fílẹ̀ ń pe ló dáa jù ọkùnrin lọ because obìnrin ọmọ máa mọ́mọ́ ń tọ́jú ilé gba ìyàwó mi fọṣọ bá dáná tó ọmọ ó ti yé because obìnrin ní ọkùnrin lọ.